hello everyone welcome to Tony Talk. So, ga ọ wọ́n ní bàbá Mohbad ní màmá ẹ̀gbọ́n tó jẹ́ màmá ládùúrà ah, aládùúrà ni wọ́n nílé wọn yẹn o tẹ bá rò màmá yẹn bó ṣe já gèrègèrè wọ́n ní àwọn ò kì í ṣe fámìlì tíyà ń jẹ o but wọ́n sọ̀rọ̀ wọ́n láwọn kan ti rí àkọjá ayé Mohbad láti kékeré wọ́n sọ so láì jẹ́ fa ọ̀rọ̀ gùn títí ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí màmá yẹn sọ màmá ẹ̀gbọ́n màmá ẹ̀gbọ́n bàbá Mohbad ni thanks for watching till i see you in my next video stay safe stay blessed i love you all bye. to set themselves up you don't know anything i'm not illegal mm, mi legal mi ò sí ní illegal mi ṣe legal o. Mm. legal you get it. I'm not illegal. Definitely, Tenny Omologo is the best on the social media. They said they are planning for Tenny Omologo, my people. Someone just said me now, say they want to carry Tenny Omologo. They are planning for Tenny Omologo. They will come to my residence. My residence to carry me. Mm, really? In case you don't hear from Tenny Omologo. Oh, I don't know who is uh, planning rubbish with me. Nobody know my house now nobody know my house kò sẹ́ni tó mọ ilé tí mò who know my house nobody wọ́n sọ fún ẹ pé mi wà ní lẹ́gà mi ì sí ní lẹ́gà mo ní mi ì lẹ́gà ní grass so just forget about it okay ẹni bá fẹ́ gbé yín ẹ lọ ṣe fíìmù ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ lórí Karamọ́ àti n tó díke kí ni time sọ. So? ẹ fún mi ní ìṣẹ́jú kan ẹ fún mi ní one minute ẹ jẹ́ kí n mú lọ. Okay. Hmm. Give me one minute. Bye. àwo ò wọ́n bá gbé wa the only thing tí mo mọ̀ ni pé wọ́n lè gbé mi lọ nàìjíríà <laughs> honestly i'm not afraid i'm not afraid because because <laughs> èmi tí mo sọ̀rọ̀ do you think i know uh, i'm not prepared for that i'm prepared for everything you don't know me you don't know if if you know Tenny ọmọ ológo you won't <laughs> you won't play with me. Every day, every blessed day, I'm planning for everything. Carry, beating, are always ready. Ọlọ. Ìdáwà òjò sí, ogun wà ogun òsì, èmi máa ń wà careful, máa ń wà. So the only thing tí mo if they carry tẹ́ni, if they arrest me, if they pick me, they won't take me to Nigeria. Nigeria is block off. <laughs> Nigeria is no go area. They will, they will, they will release me. Carry who? In jale now. I'm not jale. So just forget about it. Ẹfẹ́fẹ́ nìkan jófin, àwọn I lẹ́fẹ́ fi jófin ń ṣeré. Bẹ́ẹ̀ Better tẹ́ni ọmọ ológo ẹ́rì lìsì tẹ́ni ọmọ ológo kalẹ̀ lẹ́sìtì. Ẹ bá plan planning, plan yín ara yín lẹ máa because èmi ò jẹgbì so òtọ́rọ̀ ni mò So tí mo bá sọ tí n bá sọ̀rọ̀ wrong. That's why tó fi jẹ́ pé to me. I will never say what I don't see or what I don't know or what I don't hear. Even me, gbọ́ wọn ni wọn ni that's why tó jẹ́ pé many people máa ń sábà sọ fún mi pé kí n jẹ́ káwọn èèyàn máa ń sọ̀rọ̀ táwọn èèyàn bá ń kọ̀ tàbí tí wọ́n sọ opinion wọn kí n jẹ́ mo máa ń block bí bá ti di pé nǹkan tí mi lẹ́rìí ẹ̀ lọ́wọ́ because wọ́n bá sọ̀rọ̀ lórí page mi béèyàn bá kọ̀ wọlé lórí show mi tó bá sọ̀rọ̀ tọ́rọ̀ yín ò bá rí bẹ́ẹ̀ ẹni tó ní show ẹni tó ń sọ̀rọ̀ tó ní page náà máa mú that's why tí mo ṣe máa mo máa ń wà kẹfù nínú téèyàn ò ba sọ tó o bá ti lẹ́rìí ọ̀rọ̀ máa sọ̀rọ̀ lọ́dọ̀ tèmi so lẹ́rìí to ba ti lẹ́rìí don't talk if you lẹ́rìí talk if you don't have evidence don't talk that is me To ba ti lẹ́rìí máa sọ̀rọ̀ o tó o bá ti lẹ́rìí máa sọ̀rọ̀. Hmm. <clears throat> èmi gbogbo tó ṣẹlẹ̀ yí ọlọ́pàá ló fa náà ọlọ́pàá ló kọsẹ̀ tí ò bá sí ọlọ́pàá kí ló fẹ́ ṣẹlẹ̀ hmm? ọlọ́pàá ló fa. honestly. ọlọ́pàá ló fà náà ọ̀nà. Oh no. ọlọ́pàá ní ó fà kálọ́ ọlọ́pàá sí tó ṣe ni ooo ọlọ́pàá ló fa gbogbo ohun tẹ̀sí tó wáyé pé ọlọ́pàá ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣe èmi mọ̀ wípé gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀ ọ̀tọ̀ ọlọ́pàá náà ò ṣe tó yẹ kó ṣe a ṣẹ̀ wá ń dúró a ṣẹ̀ ń rojọ́ a ṣẹ̀ ń sanwó tòwòtò a ṣẹ̀ ń sanwó tòwòtò àṣẹ ń rojú àṣẹ ń parabuléètì ọlọ́pàá ló fa náà ọlọ́pàá ló kọ́ sí ẹ̀ kan ti knock everybody up you won't stay there and say rubbish and coming out on social media every day and be saying nonsense kan ti knock everybody yín up mo sọ fún pé everybody yín ló yẹ kán knock up ó yẹ kán knock yín up ni kò yẹ kí kankan nu yín sì wà lórí social media orí mi gan tiẹ̀ ti ń taná lẹ̀ sí bàbá Mohbad ó yẹ kán ti àrẹ́sì ìyá Mohbad kán ti àrẹ́sì ìyá kán ti àrẹ́sì ẹ̀gbọ́n Kẹ̀rímọ́ yẹn kán ti sùn rẹ̀ níbi tó wà kán ti kán ti kọ lẹ́tà sí pé ó ń borúkọ àwọn jẹ́ torí wọn dárúkọ rẹ̀ ká ní bàbá Mohbad dárúkọ rẹ̀ ń sìn ẹ̀hẹ́ bàbá Mohbad ò dárúkọ ẹ̀ Wùmí ni Wùmí àti bàbá Mohbad nìkan jọ fèsì ara wọn bọ̀ tí wọ́n tó ń dárúkọ bàbá Mohbad tó ń parọ́ tó ń parọ́ ó yẹ kán ti wá bọ́n ṣe máa kán ṣe máa kọ lẹ́tà síbi tó wà kán sùn ẹ̀ ìdí ẹ̀ burú bí egun ti ń léwèrè ká nínú ń bí mi lọ́wọ́ inú ń bí mi lọ́wọ́ yẹ kán ti knock ẹ up kán ti knock ẹ up bọ́ọ̀ bá knock ẹ up kán ti sú ẹ kó lọ sọ́tọ̀ ó lè wà lórílẹ̀‐èdè tó wà kó máa send kó máa send message òjì rádaràda sí nàìjíríà ìwọ ọ̀kan náà ni ìwọ iná ni rádaràda tó bẹ̀rẹ̀ òṣì bí fámílì ọkọ bá tiẹ̀ bẹ̀rẹ̀ tiwọn táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ níjọ́ tí wọ́n sin ọmọ níjọ́ tó fẹ́ sin ọmọ táwọn èèyàn sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀rì bàbá Mohbad sá ló kọ́kọ́ ló sọ̀rọ̀ ẹjẹ́ mẹ́jẹ̀ ká parọ́ òun kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ ó lè fòun lẹ́ ó lè ti plan àwọn nǹkan lẹ́ but kì í ṣẹnu ẹ̀ ní nǹkan ti jáde níjọ́ tọ́rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ẹni tẹ́ pè ní girlfriend tó ní girlfriend ìyá Mohbad àbí bàbá Mohbad ni wọ́n ní ẹnìyẹn ní ẹ̀gbọ́n òun ni ok family friend làwọn pè fáwa ok family friend wọn yẹn ṣe bọ́dẹ̀ fèsì ẹ̀ ìwọ iná lọ́rùn ọjọ́ ìwọ ló jẹ́ amọ́gbá ìyá rẹ̀ ralẹ̀ bàbá rẹ̀ ralẹ̀ mọ́mì rẹ̀ ralẹ̀ kìíní kan ṣe ìgbàládógí èrò wá wọjà ó tún fò lọ́jọ́ kejì o adẹ̀lọ nífẹ̀ẹ́ Mohbad ṣó gbádùn báyìí wọ ọmọbìnrin ṣó gbádùn ṣá ẹ dákun ṣé Karimo wà òkè ṣó lálàáfíà báyìí kí ló dé ṣé ẹ̀dẹ̀ rò pé Karimo ṣe rò pé Karimo ṣe rò pé gẹ́ẹ̀ yẹn wà òkè ṣé ẹsẹ̀ rò pé Karimo wà òkè ṣá ṣé ẹ̀dẹ̀ ẹṣú ò pé gẹ́ẹ̀ yẹn wà òkè ṣé kìí ṣe pé nǹkan ṣe Karimo. àtiwọ bẹ́là bẹ́là bẹ́là a máa sọ nípa bẹ́là lálẹ́ a fẹ́ sọ̀rọ̀ nípa tótó torí tó ń tó díke náà ń sọ̀rọ̀ díkedíke tó ń tó díkedíke náà ń sọ̀rọ̀ torí èmi ò mọrí tó ń tó náà sọ pé kán lọ sin ọmọ ó ní kán lọ sin Mohbad ó ní kí wọ́n sin ìmọ́lẹ̀ kán rìlíìsì òkú ìmọ́lẹ̀ fáwọn pọ̀tí ń tẹ̀mí rò pé ó yẹ kí gbogbo yín ṣe ni pé pólíìsì ló yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí. Si ọlọ́pàá ló yẹ kẹ́ ẹ fà israel dẹ́n sọ pé kí wọ́n rìlíìsì òkú fún yín tí wọ́n bá ṣe autopsy kí ló dé tẹ̀ ń sáré pé kán sin òkú torí pé ó ti sú yẹn kálukú yín fẹ́ lọ ṣiṣẹ́ <laughs> pressure ni ẹ ní sinmi ẹ fẹ́ lọ ṣiṣẹ́ kò sáàyè iṣẹ́ mm. kò sáàyè kò mm, sáàyè mm. iṣẹ́ kẹ́ni ìkankanu yín ò ní ní sinmi alẹ́ kò sẹ́ni tí ó ṣiṣẹ́ à ṣẹ́rò pé ni. Karimo mà jáde lánàá o ló ń gbó lórí social media ló ń pariwo ló ń ó tiẹ̀ tó òyìnbó tó ń kà ó sọ̀rọ̀ àrètí sẹ́ni ọmọ ológo ló ń ka òyìnbó yẹn náà báyìí ló ń ka gátagàta ah, ah ṣé bọ́lá amẹ́ríkà ni kàrámọ̀ wà ní kí ló dé tí kàrámọ̀ ń ka òyìnbó bíi tẹ́ni ọmọ ológo báyìí ojú ò sì dùn ṣàbójú tó ń dùn wọn náà ni bó ṣe ń kà lẹ́yọ kọ̀ọ̀kan rèé tó ẹni tó fẹ́ sùn sí kóòtù ó lẹ́nu ìyẹn dìfẹ́mù òun ó ń dìfẹ́ mu àbúrò òun ó ń dìfẹ́ mu àǹtí òun